àwọn olóṣèlú wa èyí tí wọ́n ń dáná wàhálà yìí pọ̀ àwọn ọlọ́pàá ò lè pè wọ́n kan wá nítorí pé wọ́n ti jẹ ìjẹkújẹ wọ́n ti gba màálù lọ́wọ́ wọn. wàhálà yìí bá kọ́ máa bẹ̀rẹ̀ sẹ́ríkì fúlàní alhaji saliu abudo kadri a lọ kó àwọn fúlàní wá láti orílẹ̀-èdè míì a sì wá pa wọ́n bí a kó màálù wọn lọ́tà àwọn ọlọ́pàá wa kó e, gbé sálù sẹ́ríkì nǹkan kan àwọn olóṣèlú wa èyí tí wọ́n ń dáná wàhálà yìí pọ̀ nǹkan wa ti bàjẹ́ kí Ṣèyí Mákindé kó tó dé orí àléfà ẹnìkan wa gbọ́dọ̀ gbin irúgbìn sórí oko wọ́n lọ fi màálù jẹ ni wọ́n ò wí pé túwédé báyìí túwédé Sókótó. So àwa ni àwa ni ilẹ̀ sí ẹ̀yìn ní ilẹ̀ kan ni níbí yìí ni àwa ó fi ṣe garden bàbá wa danfodio níbí yìí nàìjíríà lápapọ̀ garden bàbá wa ni danfodio lónìí àwọn bàbá wa ò ṣe dáadáa tẹ́lẹ̀ ni ó yẹ kí wọ́n ti kọ́ka bíi kí wọ́n ti gbà á lọ́wọ́ yín àwa ó sì gbà á mélòó ni ẹ̀yin ṣebí tí àwa bá pa ìgbà tẹ́ wà láàyè ẹ̀yin sọ wípé kínní yín sì fi ń tó àwọn ìjọba létí tó tẹ́ bá wá rí àwọn fúlàní tí wọ́n ń gbé ak forty seven lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ń gbé da ẹran àwọn ìdí ni wípé Ìbàràpá Central and Ìbàràpá North pàápàá jùlọ Ìgàngán wa yìí àwa láti Republic of Benin ó rọrùn fún wọn láti máa kó ìbọn wọlé ṣùgbọ́n bí wọ́n ṣe ń kó ìbọn wọlé ní sọ fún àwọn tó jẹ́ local government chairman etí ikú ni wọ́n kọ sí. ah èmi náà bá kí petition mọ́lẹ̀ mo kọ́ ọ́ di rédíò nàìjíríà àwọn ọlọ́pàá ò lè pè wọ́n kún ọ wá nítorí pé wọ́n ti jẹ ìjẹkújẹ wọ́n ti gba màálù lọ́wọ́ wọn ìwọ̀n ò ní nǹkan kan tí wọ́n lè sọ mọ́ wọn ò lè sọ òdodo tí Saliu Seriki bá fẹ́ lu ẹ̀jẹ̀ ènìyàn á ní kí wọ́n lọ gbé àwọn èèyàn wá Saliu ah, Seriki kí ni ìyá ọ̀kẹ́ ọlábùkún tó ń ṣe yìí alákọ̀wé àgbẹ̀ so ṣe bí èmi ti pé ìwọ gbogbo ohun tí o bá fẹ́ àwọn ọ̀kọ́ ilé fún ìwọ àwa ò sì dá màálù ìjọ tí àwa bá dá màálù méjì méjì iye agbo tí ọba fẹ́ ọkárí ẹ̀ ṣé ọgọ́rùn-ún agbo nìwọ fẹ́ àbí mélòó ilé àwa ọkọ̀ ilé fún ẹ àwa ra mọ́tò fún ẹ àwa ra iye machine tó bá fẹ́ àwa òṣìgbà alágbàdà á máa san owó oṣù ẹ àmúnísàlù sẹ́ríkì tí àwọn kan bá bẹ lẹ́yìn ẹ tó bá jẹ́ pé ọba ni tàbí ìjòyè ni orí ẹ ti dàrú orí tèmi ò dàrú bẹ́ẹ̀ àwọn èèyàn mi ló ń pa ló fẹ́ kó owó wọn fún mi pé ìwọ náà gbà ò ní lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn èèyàn mọ́ èmi orí oko ni wọ́n ti lọ bá ẹni yìí Tajudeen Omide yìí dáhùn sí orí oko ni wọ́n ti lọ bá bí wọ́n ti ṣe é nìyí wọ́n kẹ́ ọwọ́ ẹ̀ police station gangan bíi area command gbogbo ibẹ̀ ládé kò sí àbájáde Saliu Seriki ní sọ pé ọlọ́pàá tí ó bá fẹ́ mí ẹ lò kọjá wọlé yìí kéèsì yẹn so bí wọ́n bá wá ti gbé kéèsì débì kan bí wọ́n bá ti gbé dé ẹlẹ́yẹlé nìbàdàn tàbí ẹ state cid yàgànkú ojú ẹsẹ̀ yóò pe àbújá àìjẹ́ ọ sọ fún ọ pé ọ kí wọ́n report ẹ kàn fi ẹni ẹ lẹ̀ kíákíá ẹ fi lẹ̀ kíákíá àwọn problem tí à ń ní òun ni ni eléyìí ṣẹ̀ṣẹ̀ ni o so tó àwọn ọmọ wa bí wọ́n ti ṣe wọ́n nìyí eléyìí wọ́n ti pa wọ́n gbé lọ́kadà pé kó gbé àwọn dé Ìgànná wọ́n dẹ̀ pa sí ọ̀nà eléyìí yìí wọ́n rẹ̀ wá bá èmi fúnra mi lé ni eléyìí wọ́n rẹ̀ wá bá mi lé ni lóru machine tó wá gbé nìyẹn ọwọ́ sì tẹ̀ ǹjẹ́ mọ̀ wípé agbede police station gangan níbí yìí DPO ń sọ fún mi wípé a máa gbé lọ sí kóòtù ni o a máa gbé lọ sí kóòtù ni bí mo ṣe kúrò ńbẹ̀ ó sì gbowó lọ́wọ́ ó fi ilẹ̀ wàhálà ń ṣẹlẹ̀ gan ẹni yìí wájú ilé ẹ̀ lọ́wọ́ o wájú ilé ẹ̀ lọ́wọ́ wọ́n sì gún lọ́bẹ olúgbọ́n ní ní iná torchlight nírọ̀lẹ́ ilẹ̀ ti ṣú wọ́n gún lọ́bẹ níkùn ó bá ẹ̀dọ̀ rẹ̀ so nígbà tí a dé hospital àwọn ọmọ nọ́ọ̀sì wọ́n ń béèrè wípé wọ́n gba káàdì olúgbọ́n ní ẹni ó gbé wọn wà níṣẹ́ ẹ̀ mọ́ ni ẹ̀ ń béèrè káàdì sẹ́ni ó gbé wọn wà níṣẹ́ ẹ̀ mọ́ ni kò ju káàdì èlú ẹ̀fẹ́ gbà tẹ́ni yìí bá kú fúra ẹ̀ ló má bẹ́rẹ́ ló fún ló fún lábẹ́rẹ́ fúra ẹ̀ ló mú abẹ́rẹ́ ló fún so ló tọ́jú ni wọ́n tọ́jú ẹ̀ iná torchlight tí wọ́n fi operate ẹ̀ lẹ́rí yẹn ṣùgbọ́n bí wọ́n ṣe operate ẹ̀ ní ń sẹ̀díẹ̀ sí commissioner of police ní ń sẹ̀díẹ̀ sí àwọn ss ní ń sẹ̀díẹ̀ sí gbogbo àwọn bàbá wa. kí ni ipa wo làwọn àwọn kábíyèsí àwọn ipa wọn náà wá ń gbé lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. ọ ṣe rí ẹni mo ti sọ fún yín pé ẹnu tó bá ti jẹ dòdò aláàfin ṣàbí ganan onídèrè eléruwà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn tí ẹ bá ń kọ pépà ẹ bá mi dúpẹ́ ní ọwọ́ wọn jẹ́ ń gbọ́ ẹ̀dá ènìyàn tó bá ti jẹ́ dodo kò lè sọ òdodo mọ́ tí n bá pé mo máa sọ ọ̀rọ̀ nǹkan àbàjẹ́ a ò fẹ́ fúlàní a ò fẹ́ bòròró ní ìlú ìgàngàn ní ìbàràpá lápapọ̀ fúlàní bòròró a ò fẹ́ wọn mọ́ nítorí pé àwọn ni wọ́n ń jiyàn gbé àwọn ni wọ́n ń dáná àwọn ni wọ́n ń ṣàyẹn